alẹ́ ariwo. kí ló tó falẹ̀ ariwo báyìí ni. ọ gbàdúrà kankan mọ́jú èmi èmi ò gbọ́ nǹkan o. mo ń wá fún un. ẹ ẹ bẹ̀rẹ̀ pé kí ni ìyàwó mi ń kí ni ìyàwó mi ń ẹ̀fọ́ rírò àti pandoyam of course and àkọsẹ́ pọ́kì. ajakọ ló ń jẹ bẹ́ẹ̀. dẹ̀ ní sùúrù kò jẹ́ kó ṣe ìyàwó fún iná. Ah, iṣẹ́ tiẹ̀ ó ti dókun níbi. yẹ́sà ẹ̀sà ẹ̀ kan lè fẹ́nu I think you need to leave right now do I look like a comedian? ó ní kó bọ́ ta ni yàrá mi. ẹ bá rí iye ṣìnà tọmọ yìí ṣe ń sìn ó ti fẹ́ sọ ilé mi di brothel. ojú dẹ̀ ti ọ̀rẹ́ mi ojú òtì mi aláìlójú tì ní tọ̀hún. ọ̀rọ̀ òdùn lẹ́nu ẹni tètè ẹ̀ gé bí ẹni tètè sojú ẹ̀ gé. kó tó ṣètè gbégbé bí ayán tán fún ògùn pa. yóò gbẹ létè báyìí ni. kó fi ọkọ mi sílẹ̀. ọkọ ẹ̀dá. ìwọ náà ni. eléyìí ọkọ̀ọ̀kan òkú cupboard. ìwọ ń pè mí ní ọkọ̀ọ̀kan òkú cupboard lẹ́nu ẹ̀. ìwọ ló jẹ́ kí woman sọ̀rọ̀ sí mi tó tó yẹn náà. sọ̀mọ̀ pé àsìgbà ni ọ̀gá sí ọgbà láti ọdún kan tí wọ́n àwọn ọ̀gá kọ́ ọ̀kọ̀ọ̀kan lásìdẹ̀ntì bọ́ọ̀ bá gbà yẹn yàn gbà wọ̀